من الشيطان الرجيم قالوا أبغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين وقال الذين نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون يوسف أيها الصديق أفتنا في سبع بقرات سمان يأكلهن سبع عجاب يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على عبده ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد اللهم رب جبريل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته eléyìí tún ni ìtẹ̀síwájú nínú kòmúkún ọ̀rọ̀ àwọn àdìtò àlàyé tí ọlọ́run ọba tó gbé sínú sóràtù Yusuf léyìí tí a mú mi ọgbọ́n níbẹ̀ láti ìgbà yìí wá àwọn abẹ́ ọlọ́run ọba ọba láàrin jùlọ gẹ́gẹ́ bá ti bẹ̀ níbẹ̀rẹ̀ ètò yìí àátúnbẹ̀ náà léde ti abínibí wa wípé èyí tá a gbọ́yé níjókòó tànáà kọjẹ́ kọ́ máa wà ní ta gbọ́yí láíláí èyí tá fẹ́ gbọ́yí lẹ́nì náà tá fẹ́ kà lẹ́nì náà ọlọ́run ọba kọjẹ́ kó yí gbogbo wa tàbá wá ti gbọ́yí tán náà kó sì wúlò fún wa láyé kó tún wúlò fún wa ní alkiyama Yusuf alayhi salatu wassalam níjòkó tàná ọba ti lálàá àwọn aláwo àwọn atúàlá túàlá túàlá àwọn adáhunṣe àwọn ọlọpọlọ pípé tí ọba àlúmà ó kó gbogbo wọn jọ gbogbo wọn ti kága ara láti túmọ̀ àláyé gbogbo wọn sọ pé àwọn sọ̀rẹ́ńdà wípé ìtumọ̀ àláyé àbí àlá ilé ìkọjá tí àwọn dá wa lójú wípé ọba ò ní yóò sì máa wọ́nà àbáyọ fúnra ẹ̀ náà ni pé báwo lòun ó ṣe rí mà Hmm. aláìjẹ máa àga ọlá àwọn hmm. tílù ọba ti tòrò àga ọyẹ̀ mọ́ olórí ìlú nídìí o hmm. torí gbára ìlú ọ̀fọn mú padà ìwọ̀n náà ohun tó ṣẹlẹ̀ ní Sudan bí wọ́n ṣe lé olórí kò ń bẹ̀ torí wheat lásán pọ̀ wọ́n ah, ah, oúnjẹ ló fi jẹ́ sí wípé ọba ìyá ara ń fún wípé àlá tó ń láyìí ọjẹ́ mọ́ ìlú pé ọjẹ́ mọ́ láàfíà ìlú ọjẹ́ mọ́ bára ìlú ó ṣe rí nǹkan jẹ ẹ̀rú sì ń bà yí pé kíní ìjẹmọ́ ìyàn ọjẹ́ ah, mọ́kíní ìyàn ìyàn pé eh, aráàlú ò ní ró ara jẹjẹ aráàlú ò ní rí nǹkan mu táràlú ọ̀bálẹ̀ tí rí nǹkan jẹ tí ò rí nǹkan pé wọ́n máa lé olórí kò lórí kíní lórí àga hmm. olórí òsìfẹ́ kò lórí àga ìyẹn lọ́bàá tó fi jẹ́ sí pé ọba àlú yìí ọwá ni pé títí fi kiri pé ẹ̀dákùn ni ọwà bá ń bọ́ láti wá ló fi ta sí ìkan nínú àwọn tó wà nítòsí palace tí a fi gbọ́ pé ọba ọmọ rójútu àlá bó ṣe kó gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n ìjọ tó hmm. táà ti mọ̀ pé wọ́n fọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ni wọ́n ọmọ rí fọ́ kí wá ní ọ̀nà àbáyọ lẹ́nìkan fi gbọ́ nínú àwọn ẹmẹ̀wà rẹ̀ nínú ẹmẹ̀wà náà ni alukùránì gbé wá fún arẹ́kọ̀ọ́ tòní hmm. Suratu Yusuf aya 45 أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله بتأويله فأرسلون وقال الذي نجا منهما بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون وقال الذي نجا منهما وادكر بعد بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون Then the man who was released, one of the two who were in prison, now at length remembered and said, I will tell you its, its interpretation, so send me forth. Bẹ́ẹ̀ ni ọba yìí wá ń tẹ̀síwájú láti máa fi mú fúnlẹ̀ pé ta ni yóò wà gbà mí tí ó là mí kò níbi mímọ̀ ìtumọ̀ àlá tí ò yé wa yìí. Bí tí wọ́n ti ń wádìí káàkiri, ó fi lọ̀tún. àwọn ọ̀tún ọmọ ọ̀nà àbáyọ ó fi lò sí kálukú ń àwọn ọmọ bí nígbàtá àwọn tó jù tí wọ́n ti sọ báwọn ọmọ nípa rẹ̀ sí mi lọ́wọ́ kàn ọba wẹ́yìn kọ̀rẹ́ nìkankan owó wájú kọ̀rẹ́ nìkankan níbi títí ń wá pé bọ́ láti ti rí ẹni

àwọn méjì Kùránì sọ pé nàjá mínúhùmá ìkan nínú àwọn méjì ìjọ́kè ní àná tí wọ́n lálà tánàbí túmà anábì Yúsùfù túmà alá fún wọn èyí tó jẹ́ sí pé òun ọ̀jẹ́ni pa ọ jẹ́ kan nínú àwọn tó jẹ́ sí wípé òun là níjọ́ náà ọ wá ń sọ fọba ńgbà bá yà sọ́dọ̀ pé ọ̀wá gbà mí wọ́n náà ṣẹ́mà pé bá dójú ẹ̀tàn ẹni tí ò yá fi lọ gáàsì kí ni lọ ẹ̀dá fún wá kan mẹ́sẹ́ńjà tọ́mù ni arákùnrin jẹ lọ máa bọ̀ lọ máa bọ̀ ààrẹ ìgbà mọ́ o kó lẹ́n tó yẹ kí èèyàn òfin lọ yóò ti kíni ìlú òfin èyí ló gbé ọba dọ́dọ̀ mẹ́sẹ́ńjà rẹ̀ tí máa ń bomi fún lọ́ba sọ fún pé ọ̀ wá gbà mí bóyá aṣílẹ̀ rọ́nà àbáyọ àwọn yorùbá náà pé wàkúwà láàwá ẹ̀ńtọ́bá sọnù àìwá ẹ̀ńtọ́bá sọnù ń wàkúwà o hmm.

nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀ wọ́n ní ìyá ọ̀rọ̀ yìí fi yé wa yí pé mẹ́sẹ́ńjà yẹn kọ̀ láǹfààní àti wá mẹ́tẹ̀ ti àná hmm. torí pé kọ̀ withstand irú lẹ́fọ̀n máláwù mára mọ̀ pé hmm. ẹ̀yàn pé máláwù láka lánàá àbí àwọn máláwù tí wọ́n pè máláwù ni àwọn tó jẹ́ profit ti ọba ti bá ń lòdì àwọn ọ̀tọ̀kùlú àwọn ẹyin jú inú ìlú hmm. àwọn tó rí wọ́n pé àwọn tó jẹ́ sí pé tí wọ́n bá wọ́sọ báyìí ẹ̀ẹ́sẹ̀ máa wò pé ah, àbọ́bá wọn náà ni àmì ah, kọ́ mo wá represent kíni ọba ni tírú rẹ̀ ní mẹ́sẹ̀njẹ́ wà dúkùn mẹ́ mẹ́sẹ̀njẹ́ ò sí mẹ́ nígbà tí àwọn èèyàn sọ tí wọ́n tán ni ọba ń fi ń lọ káàkiri lọ́wọ́ bọ́ sọ́wọ́ mẹ́sẹ̀njẹ́ rẹ̀ nígbà mẹ́sẹ̀njẹ́ wa gbọ́ wípé ọba lóhun tí rojú tí òun mẹ́sẹ̀njẹ́ bá sọ̀rọ̀ fọba pé. wàkọ́lá náà bá sọ pé wọ́dà káàrọ̀ bá. wàdà تأويلي فأرسلون ọwà rí tó wà yìí nísìn ọ̀rọ̀ tó sọ ìwàkọ́lá lẹ́dínà já mínú ma ẹni tọ́lá ẹni mẹ́sẹ́njà tọ́lá níjọ́ ní àná tó wà tí wa Yusuf jọ pàdé lẹ́wọ̀n lọ ń ṣùgbọ́n wọn tí ìsọ pé ah, ah, ló túmọ̀ àlà fún tó sì rí bó ṣe rí tánàbí Yusuf sì sọ fún pé dákun tó ọba délé o bá ń sọ fún ọba kọ́ má gbàgbé èmi náà sí ẹ̀wọ̀n o ọpọlọ èèyàn máa sọ bá ń pé ẹni bí lélẹ́yìí o ṣùgbọ́n kò rà ń sọ pé kìí ṣe kíni kìí ṣe ẹni bí àwọn oníwà dákàrà bá àdà ọmọ wà dákàrà bá àdà ọmọ tí wọ́n lọ́wọ́ gbàgbé àbọ̀lọ́n ló kíni ló ní kí n tí ó tẹ̀lẹ̀ lè bá rí bẹ́ẹ̀ ni mọ́tí mọ́sàrí máa búyàn tí ọba tètè ṣe nǹkan tàbí gbàgbé nǹkan mọ́sàrí máa bú kùránì sí excuse fẹ́ nìyí ó ní wàdákàrọ̀ bá àádá kí ló rántí ń bẹ̀ wọn àfáà ní tó rántí ni pé mo wá rántí pé ah anábì yusuf sí ra mi ah, yusuf rán mi níṣẹ́ kan lẹ́wọ̀n ìjọ kìíní àná pé kí n bò ń sọ̀rọ̀ òun fún ọba ló ti rántí nìyẹn pé ah bó ti rántí nìyẹn nítorí wá rántí yìí kí ló wá sọ fọ́ba sọ wá sọ fọ́ba sọ wá rìpọ́ọ̀tì ọ̀rọ̀ anábì yusuf tó rán padà kò rìpọ́ọ̀tì kò rìpọ́ọ̀tì mọ̀ torí pé kọ̀ǹdíṣàn tó wà ní ìsìn kọ̀ǹdíṣàn tó gbọ́dọ̀ fẹ́rẹ̀ ẹ̀hán ba tí ọba bá kágara láti ṣe nǹkan kan tó bá jẹ́ sí pé àwọn ènìyàn bá fáìn solúsàn fọba wọn ó ní ráǹkì sí níwájú kí ni ìdínú tó fi páàkì ọ̀rọ̀ ànábì Yusuf sẹ́gbẹ̀ kan wà zákàrọ̀ bá àdá umma lọ́ba rántí páyà pé àà mọ́mà ti rántí láti ọdún yìí tẹ́ni yìí ti rán mi ń ṣe àà ah, ok jẹun fọ̀rọ̀ ẹ̀sẹ́gbẹ̀ kan èyí tẹ́ gbé wáyé ní kí n kọ́kọ́ ìyànjú náà torí Yusuf àtọba ẹni tí ń ta lọ pàtàkì jù lọ́dọ̀ mẹ́sẹ́njà ọba ni èyí dínà tó fi páàkì ọ̀rọ̀ anábìsífẹ́ ìwọ̀n má ti jẹ́ kí n sọ̀rọ̀ Yusuf báyìí hmm. ó ní ana ó ní bí òkun bí wílì

bíta ní tí gbogbo àwọn alágbára tí wọ́n orí ṣe yìí ó nà bí òkun bíta wílé ẹ máa túmọ̀ àlàtẹ́ ń dààmú kiri máa tú fún ẹ̀rí nǹkan ẹ̀yìn bí ọ̀lẹ́ náà máa dalágbára ń jọ mi ní ọ̀bá opportunity yóò lò padà ẹ̀yìn ìwọ ìwọ ta ni ìwọ tó túnmà là ẹ̀ẹ́n àná ó rí pé àǹfààní wà ń bẹ fún kún òsì na ó sì dẹni ńlá padà náà ó lé mi ni màá túmọ̀ ẹ̀ fún yín o ṣùgbọ́n kò sọ pé ẹnìkan ni ó túmọ̀ rẹ̀ fóun tó wọ́n mú wá mm-hmm. ó tún dé ẹni tí ó túmọ̀ rẹ̀ ó tún dé mọ́lẹ̀ mm-hmm. ẹ mọ̀ pé àwọn politician yẹn <laughs> politician gidi lọ́kùnrin yẹn <laughs> ọmọ bí ó ṣe ra bí ó ṣe package ọ̀rọ̀ tí ó fi ráyè di èèyàn lálọ́dọ̀ kíni lọ́dọ̀ ọba mm-hmm. ẹgẹ́ bọ́pọ̀lọpọ̀ àwọn tó súnmọ́ àwọn ìjọba náà tí máa ń ṣe nìyẹn tábàjẹ́pọ̀ ọmọ nǹkan kan ṣe

wọ́n bá ti kí ni wọ́n bá kọ́ ni o ó lẹ́ni tí ń fún lówó tí ń bá ti kí ni ń bá gbé jáde o ọmọ tí ń ṣe o ìwé náà nìyí ọkùnrin ní anáwó náà bí òkun bíta wílé Èmi náà ni mo ní túmọ̀ àlá náà èmi máa tú fún yín ṣùgbọ́n kìíní kan náà lákàfẹ́nu kò lórí ẹ̀ kí n tó túmọ̀ ẹ̀ fún ẹ̀sá jẹ́ kí n kọ́kọ́ tẹ̀ jáde náà. Hmm. Kọ̀sọ́ bí tí wọ́n ní kán wọ́n ní fàárùsìlú. Wọ́n ní túmọ̀ rẹ̀ ni pé òun ẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ kì í jáde láàfin ó hmm. ní fàárí sí ló ní ẹtukùn mi lẹ́jẹ́ ń jáde hmm. tí má ti jáde màá mú túmọ̀ wá fún yìí àwọn ọ̀hán ọba náà sì bílẹ̀ pé ń dá ní tó ọlẹ̀ sí pé ọmọ àlọ́ hmm. ń bọ̀ pé ọba náà mú sí lù sí ló fi jẹ́ sí gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ lóṣèlú táwọn èèyàn bẹ̀rẹ̀ abẹ́ yìí má máa sáfin tó pé ń bolo tí ń ṣe nǹkan wá tó bá láti ṣe wá fún ọ̀yìn bá wọ̀ nìyẹn ìgbé àwọn sọ pé a fẹ́ lo aṣọ fáwọn èèyàn wa fẹ́ há fáwọn èèyàn ní gọ́ọ̀mẹ́ntì bá lóun fẹ́ há wọ́n wá gbé sí ọ̀dọ̀ ìkànnà àwọn eh, assistant ẹ̀ pé ah, ẹlọ yanjú nǹkan báyìí wá ìwọ gọ́fúnà àti àbọ́gà iléeṣẹ́ ó tún wá ẹ̀sìn rán sọ wípé ah, mo fẹ́ mọ ẹni tí ó fẹ́ tà fún yín hmm. tó bá ti ń wádìí pọ̀ fẹ́ mẹ́ni tó fẹ́ tà fún wọn yẹn àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn wọ́n máa sá fún wọn padà hmm. torí pé tí wọ́n ṣe kí ni tí wọ́n ń jẹ nìyẹn hmm. eh, ẹni náà fẹ́ jẹ àǹfààní bí kíní yìí ni ó fẹ́ gbókọ̀ ọya dì mẹ́lẹ̀ pé fàárìsì lóòn ẹ̀sá túnmílẹ̀ ìtumá ẹtúnmílẹ̀ pé kí n sí gínà kí máa lọ hmm. wọ́n wá ní àárín yìí a máa kẹ́kọ̀ọ́ ńgbà tó bá yá padà wọ́n ní fàárìsì lóòn tí mẹ́sẹ́njà sọ fọ́ba pé ẹjá pẹ́ fún mi pàmíṣà hmm. wọ́n ní ẹ̀wọ̀n tó fẹ́ lọ hmm. wọ́n lọ fẹ́ gba ìtàpẹ̀ tẹ̀sọ̀rí òun náà ní pàmíṣà tàbí kìnnìtà àmọ́ ń gbàdá wá fẹ́ wọ géètì kankan gate pass tàbí kan pè ní eh, wọ́n máa pèlú ọkọ̀ mìíràn eh, pé pàṣà ẹni fàáṣọ ẹ̀wọ̀n ṣe bí téèyàn kan wọ́n sọ pé mi fábíl mo fẹ́ lọ kí àwọn èèyàn ní ẹ̀wọ̀n kí n wá débẹ̀ kí n sì máa pẹ́ ẹyà sí gate ẹ̀wọ̀n ṣe bá wọn hmm. ni kòránì sì fi hàn pé láti gbà ní Egypt ní ẹ ti ní protocol fún kíni ẹni tí ó bà lọ sẹ́wọ̀n hmm. wípé ọmọ eh, ẹni tó jẹ́ pass messenger yìí ní pé ibi tí mo fẹ́ lọ ẹni ìdíkẹ́ fún mi ní kíni o pàmí tẹ́ẹ̀bà fún mi pass fún òní jẹun wọlé hmm. àìtúwẹ́ni fàárì sí lónìí أنا أنبئكم بتأويله فأرسلون أنا أنبئكم بتأويله فأرسلون olùgbọ́ mi alákùnrin nínú báìbù wọ́n sọ wípé ìyí eh, tó ṣẹlẹ̀ sí ọba nígbà tó fi kó gbogbo àwọn tí a kójọ yẹn wọ́n ní fa'arsala wà dáa jẹ́mí àṣàhàrá ti Misr wọ́n pín ní wọ́n wà lágbà láti kíni láti túmọ̀ rẹ̀ wa qala alladhina najaa minhuma wa qala alladhina najaa minhuma alqailu naji ẹn tọ́lá ẹn tí najá yẹn ẹ̀rí gbígbóló najá alqur'an mú wa ẹni tí ọlá tẹ́málẹ̀yàn

ولكن من المعلوم أن أمر القصر لا يمكن أن يخفى على ساك الملك ẹnu ń tàà kan mọ̀ dájú يكون ní pé أفياس bá jẹ mọ́ àfíà tí ń ṣẹlẹ̀ palace tàbí secretariat sẹ́jẹ́ government kò sí ní ẹni tí bá yẹ pò ní bomi fọba àbí ń pọn tí fọba àbí tí ń gbóúnjẹ fọba àbí tí ń bọ́ bá nù bàtà rẹ̀ yóò sábà mọ kíní sí kíní kíní lọ fàkẹ́yìfà. ẹnu àwọn isu kéékèèké gan yóò máa mọ̀ ń pa rẹ̀ báwo wá ní isu ńlá tó tó báyìí tí ọba lọ kó gbogbo àwọn pòfẹ́sọ̀ ló ẹ̀jọ́ kájí pòfẹ́sọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn doctors ló kójọ gbogbo àwọn ọlọ́pọlọ pípé gbogbo àwọn èèyàn tó rò pé ah, ah, ibi ọpọlọ parí sí nìyí gbogbo àwọn ló kójọ ààfin wá kú bó wá ẹni tí ń bomi fọ́bà òsì wá nímọ̀ pé nǹkan yẹn ń ṣẹlẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ sí pé ó yẹ wáyé pé mímọ̀ tí ẹni yìí mọ̀ sí yìí ẹ̀ẹ́ntọ́jẹ́ ẹ̀ẹ́ntọ́lá yìí kò mí ìrìnpọ̀ wà nínú àwọn kíni nínú àwọn amáláwo kò sí nínú àwọn ọ̀tọ̀kùlú ìlú ṣùgbọ́n ọgbọ́

ọ ti kíni yọ parẹ́ ẹni tó wá parẹ́ nígbà tọ́rọ̀ ọ̀kan láàrin wọn ò gbọ́rọ̀ ẹ̀wà mọ́ fún wa hmm, hmm, hmm. ṣùgbọ́n tó ẹni tó láàní na fẹ́ sọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ ẹ̀wà láàrin wọ́n ní ẹnu pé wọ́n àlùkùránì sọ pé nẹ́jà minhuma wọ́n ló ti fi yé wa yí pé ẹnì kejì ọ̀n túmọ̀ sí pé ẹnì kejì parẹ́ nù wà á nà dámà pé wọ́n dẹ̀ ti kà má gẹ́gẹ́ bí anábì Yusuf ṣe sọ ìtumọ̀ wọ́n kàn ọ́ wọn ò sì ní sọ̀ka ìlara àgbélébù ẹyẹ ó sì máa jẹ ìfun orí rẹ yóò máa jẹ mùdùmùdù orí rẹ torí pé ó jẹrà sí orí pátákó àgbélébù wà ní ha sákàtà alukur'an. wà ní nàmà sákàtà alukur'an alhali. yà á ìdí ni kur'an dákẹ́ lè mẹ́lẹ́ mẹ́wàá pé kí á ha kur'an alukur'an ha ṣàlàyé ẹnì kejì náà bóyá a وقال ha نجا منهما بعد Eh, wọ́n sọ fún ayé pé kùránì sí tíra kí ni aláròyìn wàhálà huwa alladhi yusamma èyí jẹ́ ń pè ní mọ̀dúnríyà ni pé dú lórí ààyè tó ti ń sọ̀rọ̀ mọ́mọ̀ yàfín yàtọ̀ lábábẹ́ sọ̀rọ̀ fáwọn ènìyàn mú topic àwọn máa ń ṣe kútùbà káàkiri àwọn bá dé àwọn kútùbà mọ́sálásí bòmí báyìí bí bá ti ń sọ̀rọ̀ ọkú eh, ní so bí ṣe ń sọ̀rọ̀ yá ọmọ ya kiri náà ní ní kankan pàtó pé tó tíìtì nínú kí nínú sámà rẹ̀ rí ẹlòmí ó ti wá àti ẹ̀tí ẹ̀ní ń bí ẹ̀tí ẹ̀ní máa fi tẹ́yà sí yọ́ sá ma máta máa ẹlòmí ó jókòó pé ọ́ fẹ́ fẹ́ fáwọn ẹ̀lẹ́kọ̀ọ́ ìtàn ni ọmọ sí kí ni pa so gbogbo eléyìí ó fi yá pé ẹni tó bá ti rìn báyìí ni kò rìn nílànà kí ni alukur'an karim falukur'an kìtàbùn kama kararnahu àti tẹnu máa ń bíbà ìlọ́pọ̀lọpọ̀ pé tó bá kur'an yìí ti tíra aláròyé ẹnu nǹkan tó bá pàtàkì tá nílò náà ní kí ni ní máa ń tírìtì fún adapt pẹ̀lú ìṣesí kur'an onú ọjà tó jẹ́ sí pé kókó tó bá fẹ́ sọ ní òsì kí ni ni ó dìlífà fáwọn ènìyàn. mọ̀ ń sí nasiha ìyá mi tí wà tẹnìkan bá jọ ń discuss nǹkan kan àbẹ́ ń fa ọ̀rọ̀ kan mọ́jẹ̀kọ́ ẹsẹ̀ rẹ̀ yẹ kókọ́ yẹ ẹsẹ̀ rẹ̀ kúrò níbi point tẹ́fẹ́ lé mm. torí kí àwọn èèyàn ibi tí wọ́n bàjẹ́ sí nìyẹn ọ̀tọ̀ ní tá a fẹ́ rán bàbá mm. ń rán ẹ̀sìn ní ìsìn ẹlòmí ọ̀rọ̀ rán lé bàbá rẹ̀ mm. ọ̀rọ̀ ẹ̀sìn là ń rán lọ́wọ́ ṣùgbọ́n yóò kà sáfìbẹ̀yẹn lẹ́ni yóò máa sọ pé bàbá mi ti báyìí ìyá mi ti báyìí kìnní kan ti báyìí àwọn ti báyìí àbíọ́lélé òní dúró lórí kókó bá ń tìtì lọ́wọ́ mm, mm. ìwọ tí wọ́n bá ti wọ́n bá ti wá pàdé àwọn ṣùgbọ́n bá ń tiẹ̀ ìwọ má ba yà káàkiri ń kókó tẹ́ ń fa náà ní kíni kẹ́ fà lọ mm, nígbà ni ẹni ẹni tọ́lá yìí nígbà wo rẹ̀ yìí sọ́sọ́ before káwọn tí wọ́n jẹ́ ọ̀tọ̀kùlùlù tó sọ pé àá sọ̀rẹ́ndà wa àmàtúmá wà máa náà bí tàwílì àhìláàmì bí ààlìmì nígbà kó tó ti gán sọ gbólò yẹn ni àbí lẹ́yìn ìgbà náà ìdáhùn ni pé lẹ́yìn ìgbà táwọn tí yẹn ò lè túmọ̀ àlà fún ọba ló tó sọ̀rọ̀ ọ̀rẹ́ kẹ́ni hmm. ìgbé ẹ̀yìngbà tí wọn ọba lè ṣe lòun tó lè sọ̀rọ̀ wàhálì hùwà wàhálì hùwà

ọbọ̀ gbangba níbi tí gbogbo àwọn aráàlú péjọ sí tí wọ́n ti àwọn ọ̀jọ̀gbọ́n péjọ sí kó tó di pọ́ sọ̀rọ̀ yẹn kí là ń sàjẹ̀má kùránì gbangba kùránì sọ fún ayé pé ìgbà tí ẹni yẹn sọ fún ọba àwọn ọ̀tọ̀kùlúùlù náà síkí ni wọ́n wà ń bẹ́ gbà náà tí àbájẹ́ ilé tó gbẹnu sọ wípé gbogbo wọn ni wà ń bẹ́ majority wọ́n ti kíni ọwà mẹ́ àwọn alẹ́lẹ́ tí ó bẹ̀rẹ̀ rẹ̀ pé ọ̀rọ̀ yẹn sọ inú ìsìn kílẹ̀ rí ẹ̀ alẹ́ àwọn ẹ̀rí láàrin ọ̀rọ̀ yìí hmm. alákọ̀ọ́kọ́ ni pé ẹni tó yìí lọ́wọ́ náà padà sínú kùránì yẹn ó rí pé ó sọ pé ana hmm. èmi yóò una bí òkun máa fún yín nírò ìtumọ̀ aláì kún lólò hmm. kún nínú èdè kùránì náà ni gbogbo gbogbo èèyàn wọ́n ní gbólóhùn yẹn fi yá yí pé kìí sọba nìkan ti kíni ní ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni kò tún tábẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì wọ́n kọ́ àtọ̀rọ̀ tó sọ nípa rí náà pé fa arsiluni hmm. ẹjùkùn mi lẹ̀ jáde ẹ̀kọ́ bọ́ bá nìkan sọ̀rọ̀ pé fa arsilni ó ní fa arsiluni hmm. ẹran mi gbólóhùn yẹn náà wà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta tá a wọ́n ní kọ́ sọ̀rọ̀ yìí níwájú àwọn àtọ̀kùlú ìlú kọ́ sọ pé òun lòun túmọ̀ àláyé ọpọ́n hmm. léjú kọ́ lọ bá ọba nìkan sọ hmm. kí ló torí pé tó bá sọ wájú àwọn ọ̀tọ̀kùlùlù yóò dé èèyàn lálọ́dọ̀ àwọn ọ̀tọ̀kùlùlù ló gan hmm. kọ́dà àwọn èèyàn lálà ló sọ fọ́ bá pé eléyìí ti kọjá kọ́ máa pọnmi fún yín kọ́ máa bomi fún yín o hmm. ẹ̀yà sọ di òun náà wà ní ọ̀tọ̀kùlù ìlú hmm. tòró lọ́gbà lu wa sílẹ̀ wọ́n ní kọ́ sọ wájú àwọn èèyàn gan lọ́pọ̀nlé tọ́ba gan bá dáa pé ó lè mọ̀gbọ́n kó ṣètè oríṣiríṣi tó fi jẹ́ pé ìgbà tí ọba sọ́fọ́ bá sí ìgbà tí ọba wà ní gbangba tó jókòó pẹ̀lú àwọn èèyàn ńláńlá tí wọ́n jọ ń ṣe mítìn. إن الضمير في أبنائكم وفأرسلون الملك فقط ولكن من باب التعليم مستدلا بقوله eh, torí pé ayé mímọ̀ láwà yìí tá bá ń sọ̀rọ̀ kan a tún wá padà sọ́dọ̀ nǹkan mìí tó tún wà nǹkan mìí tó wà láàrin yìí ni pé àwọn kan sọ wípé ní ọba nìkan ni ọlọ́ síkìní lọ́lọ́ ọba sọ̀rọ̀ hmm. kò sí kí lọ wá fàtíyàn fi sọ a kó fún wọn padà fún àwọn ní kí ló dàbí ní ọba nìkan ní ń bá sọ̀rọ̀ wọ́n ní ọba nìkan ní ń bá sọ̀rọ̀ kọ̀ bá àwọn ọ̀tọ̀kùlù àwọn ọ̀tọ̀kùlù sí bẹ̀rẹ̀ àràtọ̀ hmm. ah, ọ̀dà bóòlẹ́ ti wá sí nǹkan táwà fi ṣẹ̀rí níbẹ̀rẹ̀ ìpé ana wúnà bí òkun àti fàárìtì lóòrùn bólò méjèèjì bóòlẹ́ ti ṣe àwọn ah, ni ah, àwọn ọmọ bá ti ṣe ní táàṣì náà ni èèyàn kan ní sìn dé táǹpé ẹ káàbọ̀ ẹnìkan náà fẹ́ kó jókòó àfi ẹ jókòó bá sọ fún ọ pé ẹ kó wúra rẹ wò pé ah, àwa mélòó ni àná ṣùgbọ́n nínú èdè tiwa ọ wà ń bẹ̀ bá ń ṣùgbọ́n nínú èdè Al-Qur'an kì í ṣe bẹ́ẹ̀ o hmm. Hmm. èdè Al-Qur'an ìṣipá máa lo ẹ fúnra wa ń bẹ̀ dáàbá kan ló fi jẹ́ sí pé àwọn onímọ̀ máa takò nǹkan yẹn ń gbà mí tí wọ́n bá ń fẹ́ máa ṣèdè lárúbáwá tàbí fẹ́ máa kọ nǹkan ọwá fẹ́ bá ẹni tó jù lọ sọ̀rọ̀

tó bá lò nínú èdè o ti gbígbági nìyẹn àwọ́lọ̀ sọ́ra lápèjúwe ní ìsìn ọfẹ́ bóyàn ní nǹkan ọwá mẹ́sàn lárúbáwá fún pé kìíní mọ̀bùn olówó yìí ọwá ní hádá làkún tó yóò wò pé òkè àwọn mẹ́rin ní àtijọ́ wà ní ibẹ̀ nígbà tó ń fún abi, sọ ma ní ní làkún ti yé gbogbo àwọn tó wà ń tẹni tó lówó tẹ́ fún lówó ń bá lọ dá owó ní àwọn mẹ́ta yẹn ó so mọ́ lọ́rùn pé àà ah, ìka ní ó lè níwọ̀ yóò àà hmm. ah, ẹbí làkún ní <laughs> náà ní àṣọ tó láti gbọ́dọ̀ sọ́ra fún gbogbo àwọn nǹkan tó ti wọnú èdè lárúbáwá mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa lára kárí pa à ń fọ̀ ọmọ pé mò ń sọ èdè standard standard kini language àbí grammar iná ni mo ń lò kì í ti gbọ́ yá mọ̀ wá sọ wípé làkún wọ́n ní wọ́n ní gbólóhùn onábíòkún àti fàárísì lónìí wọ́n ní wọ́n fi gbé títóbi fọ́ba ní pé torí pọ́ba tóbi náà fi lo gbólóhùn gbogbogbò fún wọ́n á mẹ́rin wọ́n àyà al wọ́n fi sẹ̀rí pé àyà suratul Mu'minun àyà 99 mo ní ọtí mẹ́rin bẹ̀rẹ̀ eríjì ọ̀hún ni kọ́ọ́là wọ́n ní ẹni náà ń gbà ti kú dé wá bá wọn tán wọ́n ń sọ pé rọ́bì olúwa mi eríjì ọ̀hún ẹjẹ́ ń padà sáyé kí wọ́n sáyé sí ọfẹ́ wá sáyé tuntun ibi tí wọ́n ti mẹ́rin ni eríjì ọ̀hún ẹ̀yìn pé wọ́n lo dọ̀míìrù jàmáà fún ọlọ́run láàrin wọ́n ní ìdí nìyẹn wọ́n ní táwọn tó jẹ́ pé yẹn bá ti lò fọ́lọ́run ọba ìgbà jẹ́ pé náà àwọn àsọ fún yín pé ọdá ẹmúrú ẹ̀wà sí fún wa tó ti tẹ́ pé ọlọ́run wọ́n ń lo hair ó di kìrìsẹ́nì bá ń hmm. ní ẹ̀bá ń ṣàdúrà pé ọlọ́run sí dáadáa fún ẹgbẹ́ olúwa ẹ ṣe dáadáa fún wa o ẹ má gbàgbé wa nínú àbí <laughs> nínú kíní báyìí o olúwa ẹ ràn wá lọ́wọ́ tó bá ń sọ pé ẹ fọ́lọ́run ó ti di kíni yẹn ó ti ń ṣe bí àṣà àwọn kíni àwọn kìrìsẹ́nì nìyà hmm. wọ́n ní ááyà yìí wọ́n ní àwọn fi àwọn sọ fún wa pé ẹ mi wá bẹ́ẹ̀ wa mú mi wà yìí tẹ́ ẹ mú wáyé náà dàn ló ń bẹ̀ wọ́n ìjábọ̀ àní. wọ́n ìjábọ̀ àní. à ń sa yín nìyí ẹ farabalẹ̀ kẹ gbọ́ ẹ gbá o ayé ló hẹ́ ọba o hmm, hmm. ẹ̀yin Yorùbá ẹ̀yin lẹni hẹ́ ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ ló hẹ́ gan fọ́lọ́n àwa mùsùlùmí ló hẹ́ ọlọ́run mi ọlọ́run kẹ́ mi ọlọ́run lo suspect أن الأصل هو بقاء الضمير لما وضع له والجماعة ìpìlẹ̀ ni pé tá bá ti gbé pronoun kalẹ̀ ká lò fún tá gbé lẹ̀ fún náà nípìlẹ̀ àyàfi tá bá ní nǹkan kan tí ó fi ya pé kìí ṣe tí wọ́n gbé lẹ̀ fún náà ní tí wọ́n dẹ̀ gbé lẹ̀ fún náà lẹ́nu yìí lò fún fàárísì lónìí ó tún ní una bí òkun ó ti kílẹ̀ àmbẹ̀ nìsan tó mọ̀ ثم إن الرؤيا قد خرجت من دائرة الملك فحسب ولو كان هذا الكلام الصادر من النادي قبل جمع الملأ وإفادتهم لصح هذا الاحتمال. eléyìí tí a ń wí yìí nígbà tó ní unàbí òkun yìí tá a fi sọ yí pé dọ̀míìrù tó wà ń bẹ̀ dọ̀míìrù ń fi yá ikú gbogbo àwọn èèyàn ní kíní lọ́wọ́ à bẹ̀ kì sọba nìkan ni ènìyàn ń bá sọ̀rọ̀ àlá yẹn ó ti kú lọ́wọ́ ọba àlá tí ọba lá ó ti jùúlẹ̀ fún ara lóòlù gan tí wọ́n jókòó tì wípé báyìí báyìí báyìí báyìí báyìí mọ̀ lálàlà gbogbo àwọn ẹmẹ̀wá ọba ti mọ̀ túmọ̀ wọ́n ti mọ̀ pálá kan ṣẹlẹ̀ so ó fi yíwa yí pé ẹni tí ó ń sọ̀rọ̀ yìí kò lè dọ́rọ̀ yìí sọ fọ́ba níwájú àwọn aráàlú náà ní kíni ni ó ti sọ ló fi jẹ́ sí pé dọ̀míìrù yẹn gbogbogbò ní ẹwà rí àyà tẹ́ mú àrùn ánsà rẹ̀ nìyí amal àyà àyà yẹn o falẹ́sà mọ́rọ́dù bí i tààzí láìláì abadan kì í ṣe pé wọ́n lò fún wọn ògbé tóbi fọ́bà ń bẹ̀ yẹn fà iná ọlọ́run tóbi ju káwá máa fi dọ̀míìrù gbé títóbi ká máa fi gbé títóbi fọ́lọ̀ yẹn ara pé dọ̀míìrù prona láti máa gbé títóbi fọ́lọ́run ọba ọlọ́run bá títóbi kọjá eléhùn hmm. ẹni àyà táwọn bẹ́ẹ̀ ni hátà ìdájá àhàdáhùn lọ́dún kọ́ àrọ́bì láfẹ́ máa kí ẹ̀fọn pé ẹ̀gbá ò fàmà náàbọ̀rá náà sọ pé kí ló wá fà tó fi wá rí báyìí ni a ní kọ́ ya padà sínú Al-Kùránì nínú Suratul Mu'minun yẹn wá wò láti àyà 98 kò tún wá àyà tó ṣáájú àyà tó àkàtàn kò tún wá wáyà tó tún tẹ̀lé lẹ́yìn ọmọ tó fàtọ́rọ̀ sí wá bó ṣe wáhùn hmm. olùgbọ́ mi farabalẹ̀ kọ́ wo àfáà ní ọgbọ̀ yìí dáadáa wọ́n ń sọ àkíyèsí ìparí àyà kọ̀ọ̀kan níbẹ̀ ni wọ́n ń sọ àkíyèsí kíni ìparí ayà kọ̀ọ̀kan ẹ̀wọ́n rí pé ayà ìta ó ní kọ́ọ̀lá ó rí pé nínú lọ parí ẹ̀ tó wá lọ wo ayà tó sáájú ayà 98 lọ́nà pé wá a'udhu bika rabbi an yahzurun bàbá wò tó kílẹ̀ àti wà báyìí ayà tó tún wá tẹ̀lé lọ́hùn náà tó tún tẹ̀lé ní parí ó tún wá wò náà pé ó tún sọ wípé wà bá dà lẹ́yìn ayà yẹn tán ó tún wá sọ wípé làálí àmàlù sọ̀ọ̀dì hàrùn fi برزخ إلى يوم يبعثون Ilá yáwó mi yóò bá a so ọ̀nà. Ilá yáwó mi yóò bá a so ọ̀nà. Ó rí pé núnù náà lọ́parí òun náà. Ẹ̀ núnù yẹn ni wọ́n kíyèsí pé kí parí ayẹ́ ó lè bá àforí gbá, ó lè bá àforí kóra wọn dáadáa iná yìí. Tí kìí bá ṣe bẹ́ẹ̀ ni, wọn ò ní pé fárí jẹ wọn ni o. Yọ́wọ́ pé èrìjẹ́ ẹni náà ni ó wì. Wọ́n wá lára bẹ̀rẹ̀ jẹ́ ẹni. Wọ́n ní èrìjẹ́ òun ni. Eh, torí kí núùnù yẹn àti gbogbo àwọn àyà tó ṣáájú ẹ̀ àti tó wà lẹ́yìn rẹ̀ kan lè bá ṣe déédéé ah. ara wọn àánsà nìyẹn o olùgbọ́ mi kọ́ bó dáadáa lẹ́yìn eléyìí tí àyà wa ń tẹ̀síwájú pé ó ní àná ọ̀nà bí òkun bí ta ilé. àná ọ̀nà bí òkun bí ta ilé àti ẹ̀tí ìdíbẹ̀ yóò ní makọ́lá lẹ́dínà jami'in hùmá wàzàkàrọ̀ bá àdá umma ìbìdàfẹ́ túnmà nù. wàkọ́lá lẹ́dínà jami'in hùmá wàzàkàrọ̀ bá àdá umma ẹ bá ń pè ó eléhùn tí yàn bá sí dáadáa kò sí ní bó ti fẹ́ pùtára yóò ní gbà wá jàkárà ta ní wà pé wá jàkárà tí ẹ̀mí rẹ̀ gan gbà jìnìjìnì díẹ̀ ọ̀nà gbogbo rẹ̀ gan ṣéèkì wà dàkárà eh, eh, ah, ah, kí ó mà lágbára púpọ̀ hmm. eh, pé àlàáfíà lè fi kéwò ẹ máa ti bá ń fa àyà báyìí ṣe kìíní ma pé àlàáfíà ń bẹ lára ẹni o àwọn aráàfin kan bẹ nínú alukùránì tí ó ṣe é pè ní nọ́mà ètè lásán ètè òkè àṣàlẹ̀ àṣàtọ́wà pé ò lérí pé nǹkan ọgbọ̀n lára rẹ̀ ń gbà mí nukúrì rẹ̀ ọgbọ̀n

kí mọ̀ pé jàmá dákàrà hmm, hmm, so tí nǹkan bá ṣe dákàrà wọ́n wá gbé wá sí ìfìta àlà hmm. àwọn àfáàlì ilé ọmọ inú sọ́rọ̀ fún ẹ̀ tí mọ́ sí yẹn ah, a ní ìfìta àlà a jẹ́ Ah, ìdí tákàrà ìtakàrà ah, ẹ̀rí Afita, ìfìta àlà àfitá àfikún àbí ìfìta àlà ẹ̀yìn pé aráàfin méjìlá fi kún àfi alifu kún àtún fi táàwù kún alifu ah. táà fi kún ní a ní ìfta àlà alifu wà ń bẹ̀rẹ̀ àbí táà wá tẹ̀lé fa eh, tàbá wọ́n fẹ́ sí zákàrà náà á pé ìtàkàrà tàbá eh, wá wù bá ní pé ìtàkàrà ìtumẹ̀ náà ni pé ọ̀rántí hmm. látara zákàrà náà ni ọ̀rántí lójijì alẹ́fọ́ ọ̀rántí ní kíni lójijì Eh, láti máa yàtọ̀ pé ọ́zàkárà ọ̀rántí lásán ṣùgbọ́n ìtakàrà ọ̀rántí ló ti tó kù káwá pé ìtakàrà ìwọ náà pè kí ń gbọ́ ìtakàrà wọ́n ń gbọ́ mílíọ̀nù ìwọ náà tíráì tó tí ẹ̀ pé wọ́n bá ha olóyìn lálákọ̀ọ́kọ́ ó lè má ha ọlẹ́ẹ̀kejì kódà iṣẹ́ ni mìíràn bá ní kí yẹn wúlẹ̀ mẹ́wàá nínú èdè yorùbá ó ní nǹkan tí a máa fi tẹ̀sì yẹn ń gbà wá kéékèèké pé ó pé alera ń lọ́ra arẹ́ra wúlẹ̀ mẹ́wàá wọ́n fi ń kọ́ wa ní bó ni ahọ́n awọ́ ó ṣe yọ̀ níbi èdè ni mọ́ ṣe kìíní kan náà mọ́ jàbà mọ́ padàbà lába alába ní ọ̀fà lába ládàbà jẹ́ ara àwọn yorùbá tí wọ́n fi máa kọ́ yẹn bó láhàn rẹ̀ ó ṣe yọ̀ náà ni mọ́ padàbà lába alába mi ò fà lábà ládàbà jẹ́ hmm. ah, ìwọ náà wí bẹ́ẹ̀ mi ò fà lábà ládàbà jẹ́ àwọn wà sọ máa bẹ́ káwí lẹ́ẹ̀mẹ́wàá hmm. léra wọn

tó fi jẹ́ sí pé ìdákara ìtàkárà ní ìtàkárà náà tó ọwá wúwo púpọ̀ ká pé ìtàkárà ìtàkárà ah, ah, nígbà pé bí kùrán wọ́n fẹ́ kọ́ yọ̀ lẹ́nu torí bí ọlọ́run ti ní wala qad yassarna al-Qur'ana lidhikr fahal min muddakir ìwé náà tó nù muddakir muddakir mustakiri ni wọ́n ní muddakir àwọn ìmọ̀ wá jẹ́ pé a ní àbọ̀dọ̀ máa báwọn wọ́n wá tún sí wípé adá taa o ẹ̀sọ́ di o ẹ̀sọ́ di dá ọwá di ìdàkàrà mm-hmm. ah, ta ni ó pe ìdàkàrà lẹ́ẹ̀mẹ́fà tí ẹnu rẹ̀ ní sí owúwo mm-hmm. eh, nù ní mm-hmm. kòránì ò sì gbọ́dọ̀ wúwo lẹ́nu eh, èdè gbogbo ti nítorí kéde ti wá ńlẹ̀ yóò mọ̀ gbangba-gbangba ni pé ààrẹ tí ó sọ díẹ̀ tí wọ́n gbé àwọn òfin kalẹ̀ fún pé tí ara fi báyìí bá pàdé lẹ́tà báyìí bá pàdé ẹ pàkan rẹ fún èmi ọmọ bí wọ́n ti ń pàkan rẹ fún kanú ìjọ yorùbá ó kéré pọ̀ àti tó wáyé sí pé afẹ́ sọ pé ó kọ méjì pàdé ní pé adéwálé ní pé adéwálé ní pé adé ó wálé ni adé owó àbí wọ́n wá pàkínni owó rẹ̀ ọwá adé torí pa àjọ ẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹyọ kan fún mi bí wọ́n ti rẹ̀ kòránà ló ti pé àà kòránà wúwo lẹ́nu ọgbọ́dọ̀ jọ ni wọ́n wá ní ìdákara yìí ní àti dáàlì àti wọ́n pàdé ara ibi tí wọ́n ń jáde jọra wọn wọ́n gbọ́dọ̀ pàkan rẹ̀ fún kan níbẹ̀ wọ́n wà wò pé èwo lápàárẹ́ èyí tó wúwo jù lápàárẹ́ fún èyí tí ò wúwo èyí tó wúwo jù náà lápàárẹ́ fún èyí tí ò wúwo bó ṣe wà náà nì èyí tó wúwo jù lápàárẹ́ fún kíni èyí tí ò wúwo àwà wo zal àti zal àti dal zal and dal so yé bá ní zal and dal wọ́n wá wò pé wo ló dùn pè lẹ́nu jù bọ́ bá bí Yorùbá náà léèrè ọba ní dí àti rá èwo lódò kí ni ó wì dí ní o gbogbo yorùbá lọ́mọ dáàlì pé torípé àwa náà ní lẹ́tà yẹn n'i nínú èdè wa gbogbo òyìnbó lọ́mọ dáàlì pé torípé dí bẹnu kí wọ́n bẹnu èdè wọn ṣùgbọ́n láà ti kò sí ní yorùbá gbẹ́ngbẹ́lẹ́ èdè kò sí mẹ́ mọ́ tí ti wá sí mẹ́ ni a jẹ́ pé lápàrẹ́ gbogbo méjèèjì di dáàlì kó lè bá àrọ̀rùn ló bá ní ẹgbẹ́ mọ̀dákìr ọ̀rọ̀rùn fún yíká pé mọ̀dákìr mọ̀dákìr ọ̀rọ̀rùn ọdún pé ìdíká hmm. pé mọ̀dákìr ẹgbẹ́ bò ló ti sàhán rẹ̀ mi dá ó ju àwọn sókè ṣe èèyàn mélòó wá lè ju àwọn sókè dá lè jẹ ní dá dá kò ní wàhálà nù jẹ mọ̀dákìr ìdí ibi tó fi di wà dákàrà ní ìpìlẹ̀ ni pé wà dákàrà hmm. àwọn ṣẹ́ wàhálà tó ṣẹlẹ̀ sí àtògùn tó bá wàjákàrà iná mọ́ pè fún wa hmm. ní àní ìdí pé ká máa kà ní àárín wọ́n wá ní kẹwàá wó wàjákàrà yìí wàjákàrà bá àjà ọmọ kí ìtumọ̀ rẹ̀ ọ̀rẹ́ tí ló gígì hmm. ara ẹ̀wọ̀n ọkùnrin tó láì tí ń bomi fọ́ba yìí tí ń pami fọ́ba yìí tí ń fọ́ba lọ́tì wàjákàrà ọkàn rẹ̀ sílẹ̀ bí yàrá pé páyà bá àjà ọmọ hmm. lẹ́yìn àìmọye kíni àìmọye ọdún lọ́ba rántí nínú tó rántí yìí kìrá wàdákàrà yìí tó wà náà al-Qur'an tó wà náà ayà ìfàhálímí mọ̀dákì àbẹ́rẹ̀ ìbá ní ìfàhálímí mọ̀dákì ní suratul Qamar ayà kẹẹ̀dógún tí ànábì ti kàábẹ́ sallallahu alayhi wa sallam bẹ́rẹ̀ ànábì ti kàábẹ́ bóra ànábì ti kàábẹ́ ẹrọwọ́ sahihu Bukhari àti sahihu wọ́n pé ànábì sọ pé abdullahi ibn Mas'ud lọ gba hadith wa ni abdullahi ibn Mas'ud na abdullahi ibn Mas'ud lè gbà wá pé ànábì nabi sallallahu alaihi wasallam ànábì ọlọ́run sọ̀rọ̀ pé na ó máa ń kà báyìí máa ka áyà yìí bóò ní sí máa ń fàhálì mímú dákì wọ́n náà rí bẹ́ẹ̀ lè fàhálí ní mọ̀dákì tó wílẹ̀ kan tí bó ṣe náà wá bá wa pàáyà tò ní ìná wàdákàrọ̀ ba'da ummah وَالذَّكَرَ بَعْدَ أُمَّةٍ وَالذَّكَرَ بَعْدَ أُمَّةٍ وَالذَّكَرَ بَعْدَ أُمَّةٍ أولئك كاكين بو وَالذَّكَرَ بَعْدَ أُمَّةٍ آه نعم وَالذَّكَر يعني يساتو سلام بينه قوله اذكرني عند ربك علاقته بقوله واذكر بعد أمة وذكر بعد أُمَّةٍ آه كلا سيبو ẹ̀kọ́ kékeré kan ní bẹ̀m̀bẹ̀ ẹjá fún bẹ̀ lórí àkókò wa ó ti ń wọ́n ní ẹni ẹni tó làkú níbi pípa yìí ni pé àápọn tí fọ́ba ẹni tí ń bomi fọ́ba yìí nígbàtí ọ̀rán tí bá dà umma lẹ́yìn àìmọye ọdún àìmọye ìgbà sẹ́yìn ló tó lẹ́dí náà jàfún almurad bil umma ti una wọ́n ní ìta máa ń túmọ̀ umma sí láàrin yìí tá máa túmọ̀ sí láàrin òun náà ni ìgbà pẹ́ hmm. ẹ̀ máa ní umma bàbá dama ni umma ìtumọ̀ ẹni kí ni ìgbà tó pẹ́ ọjàtọ̀ sí ìgbà díẹ̀ àwọn hmm. ní ìgbà díẹ̀ sẹ́yìn mọ́ ló umma fún wọ́n hmm. láti ní ìgbà kan tó ti lọ rọ̀rọ̀ pé umma ba'da ummatin hmm. lẹ́yìn ìgbà tó ti pẹ́ iná rẹ̀ wọ́n ní ayàtà wà náà yìí inú túmọ̀ tá máa fi túmọ̀ umma òun náà ni ayà yìí tó ní wà zákàrọ̀ bá ọmọ ọkàn rántí lẹ́kan náà ní lẹ́yìn tí àìmọ̀ yìí gba ti rí kọjá ọwá sọ pé èrè àdá ọ̀nà bí òkun àrùsílò náà abọ́wá bí wá lèrè pé àyà míhun a máa lo ọmọ si ìgbà قال ما بعد الرؤى لئن أخرنا عنهم العذاب أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسون ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون البول ولا وتلا ان لسوة هود آية كجورك ولئن أخذنا عنهم العذاب إلى أمة معدودة ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة تجربة أمة معدودة أمة معدودة ẹjá wa wo gbólóhùn umma nínú alukur'an kẹrin gbólóhùn kíni umma nínú alukur'an kẹrin gbólóhùn umma èdè kíwù ní èdè kur'an afẹ́wò bóò ni wọ́n ti ń lò nínú alukur'an ẹlọ́mà pé lílo gbólóhùn umma yìí nínú Al-Qur'ani ààyè ọ̀nà mẹ́rin náà ń gbà ló túmọ̀ rẹ̀ ọ̀nà mélòó mo kò já máa wà ọ̀nà mẹ́rin náà ń gbà túmọ̀ rẹ̀ umma ilé kéwú là ń kéwú hmm. kéwú là ń ti kíni là ń ké à ń ṣe kọ́ bá ṣe máa lu lúgà hmm. ìwọ gan tó kí o bó ṣe ń gbọ́ mi wọ́n náà ti mú mana umma tó bá ti rú ọ̀tá ma umma ọmọ tẹ́mọ̀ bí àlúmà nẹ́bì ṣàbí hmm, àlúmà nẹ́bì náà ni umma àwọn wọ́n ní gbólóhùn umma yìí ní èdè Qur'an ní èdè Islam ẹlọ́mọ̀ yí pé ó ní tó ìtumọ̀ mẹ́rin nínú alukur'an nínú bó ṣe wà ní alukur'an ó tún lè nítumọ̀ sí yàtọ̀ sí tinú alukur'an ìtumọ̀ alákọ̀ọ́kọ́ o náà ni ká túmọ̀ sí pé ìgbà tó pẹ́ húwà máa dàkar náà húnà àwọn náà lásọ nínú ayàtà ń túmọ̀ lọ́wọ́ ìwà dákàrọ̀ ba'da umma ba'da muddatin min az-zaman eh, lẹ́yìn ìgbà Eh, ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n a máa lo gbólóhùn mọ̀ fún àwọn èèyàn tọ́pọ̀ eh, jama àtùmínà náà wọ́n a máa lo fún jama jama wọ́n máa lò fún kíni jama ah, jama ẹ̀ eh, tí wọ́n bá bí ọ lè rè pé ó mọ̀ ní tí wọ́n máa ń lò fún jù àwọn ni ó hmm. tí wọ́n máa ń lò fún jùlọ òun náà ni kíni àlìjama ẹ̀fí jama. jama jama jama ní ẹmọ́ sábà ló fún jù tọ́ kí lẹ̀ rí eléyìí ẹ̀wọ̀n pé ìdábá ti rí umma ní ìsìn àti mọ̀túnmọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n máa ń lò fún ìgbà tó pẹ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni kí wọ́n máa ń lò fún kíni ìjàmá wọ́n máa ń lò fún àjàmá ní èèyàn ẹ̀já lọ wo suratul Qasas aya 23 a máa rí bí wọ́n ṣe lo umma fún jàmáà ورمى بعضه ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون أي أمة من الناس يعني كل جماعة من, من الناس ونبع جاء النبي وموسى عليه الصلاة والسلام tí wọ́n débi omi madiana omi ìlú madiana eh, wọ́n débẹ̀ níbi kànga tí wọ́n èèyàn tí máa ń fa mi ọ wá débẹ̀ gbé pé bẹ́yà kún ọ máa kọjá lọ ń lọ náà ni lọ náà ni

àríf musa wá ń lọ ńgbà tí ń lọ wá débi omi madiana omi kan tí wọ́n máa pọn táwọn èèyàn máa pọn bẹ̀ wàjádá àlẹ́yìn umma wàjádá àlẹ́yìn umma ọwá báwọn èèyàn bẹ̀ jama'a náà ń pè umma ń bẹ̀ kí láàpẹ̀ jama'a ọba jama ń bẹ̀ àlẹ́bí musa bá ń bá sáà ní tiẹ̀ lọ padà sọ́dọ̀ yóò nù sáyà 47 ó torí pé á umma ní ọlọ́run bá sọ pé wa li kulli ummatin rasul wa li kulli ummatin rasul fa idha jaa rasuluhum qudiya ولكل أمة رسول ولكل أمة رسول ìdáfẹ́lú náà ní pẹ́lọ́ ní gbogbo jàmá kọ̀ọ̀kan la fún ní òjìṣẹ́ kọ̀ọ̀kan tí ó jìṣẹ́ fún wa ìyájá rọ́sùlù òbí àbáyé lẹ́hùn ìlú ìwà òun láàrín lẹ́hùn bẹ́ẹ̀ náà ni sọ́tọ̀lù bá kọ́ra ọkùn bá mẹ́ 213 ọlọ́run bá sọ pé káàna náàtù ummatan wahidatan fàbàáṣà lọ́hùn nabiyyina mubashirina wa mundirin káàna náàtù ummatan wahidatan fàbàáṣà lọ́hùn nabiyyina mubashirina wa mundirin ah, ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì náà wọ́n lo gbólóhùn mọ̀ fún jama'a tó ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí a ń lo gbólóhùn mà fún ó náà ni ọkùnrin rere ọkùnrin ńlá òkè gbé ní ènìyàn tá a máa kọ́pì rẹ̀ tá a máa gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ tá a máa ṣe bó ti ń ṣe ọkùnrin tó pé èèyàn tó ṣe fi ṣe example good example person òun náà ni wọ́n máa ń lo umma fún ọlọ́run wá lò fún ànábì kan náà ànábì rẹ̀ ó náà ànábì wa Ibrahim Allahu Akbar Allahu Akbar Suratu Nahl ọlọ́run jáwa náà jọ́kùnrin rere ah, káti jọ́kùnrin rere ó sọ wọ́n o ẹni tó bá jẹ́ ọkùnrin táwọn èèyàn máa ṣe bí rẹ̀ mọ̀pọ̀ orí ńlá lọ́jẹ́ fún ọ kọ́ wá jẹ́ sí pé bó ti ń ṣe àwọn èèyàn náà gbogbo ẹni tó bá kọ́pì rẹ̀ máa jẹ́ ten billion hmm. lẹ́yìn ìgbà tó ń bẹ láyé àdúgbà tó ń bẹ láyé wọ́n máa gba commission lórí wọn ni tí wọ́n ti kó láyé ọlọ́wọ́n máa fún ọ reward reward reward aláìlúwa Ibrahim suratul Nahl àyà 120 títí dé 121 ọlọ́run bá sọ pé inna Ibrahima kana ummatan qanitan lillahi hanifa inna Ibrahima kana ummatan qanitan lillahi hanifa ẹmà ní ayà jẹ́ fi kí ànábì Ibrahim tí mi ti máa rí tínú mi ń dùn púpọ̀ jù tó ayà yìí mi ò tí máa wó ǹsù ọlọ́run ní Ibrahim alákọ̀ọ́kọ́ káánà alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta kí tún ni ẹlẹ́ẹ̀kẹrin kí tún ni ọya ọkọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀keje ìlà sírọ̀ ọ̀pẹ́ mustaqim اللهم صل على إبراهيم وعلى آل إبراهيم اللهم صل على إبراهيم وعلى آل إبراهيم اللهم صل على نبينا محمد وعلى آل نبينا محمد وسلم آه وكبيم يا نبي يا نبي وإبراهيم إيش إيش شان يا نبي إبراهيم لا في تومبون إيش آه، أجاب بعدين كابا فايل لينجا إنت أبى تنبي كان أمّه wọ́n ní ànábì Ibrahim kìí sí èèyàn kan lásán jẹ́gbẹ́jẹ́gbẹ́ ummata èèyàn tó jẹ́ sí pé a máa wàwò kọ́ sí rẹ̀ wọ́n umma hmm. kẹta ẹlẹ́ẹ̀kẹrin wọ́n máa lo umma fún àṣẹríà ọ̀tọ̀rífà wọ́n máa lò fún ìlànà ìlànà wọn lè jẹ́ ìlànà burú hmm. bí ti gbé wá ó tún wá lè jẹ́ rí náà bí ti kíni bó ti gbé wá àṣẹríà hmm. wọ́n máa lo umma umma máa sí ìlànà àṣà ẹ̀ṣọ́tù sókùrù fàáyà 22 ọlọ́wọ́ bá sọ pé nígbà tí ń ròyìn àwọn kèfèrí ó ní balkọ́lù Máa jẹ́ sọ́wọ́n kèfèrí pé kí ní ṣe ń tẹ́ ẹ̀sìn tọ́lọ́wọ́ ọba wọ́n ní àà ah, ń àti lànà táa bá àwọn bàbá wa lórí ẹ̀ tí wọ́n rìn ibẹ̀ náà làwa náà ti gíní láàmà rìn tún lọ wùsá tó sọ́kúrò fún bákan náà àyà 23 ó tò lè ra wọn ni wákà máa àrùsánì náà ní kábílì kàfin kọrí àti nàzírin ilá wákà dálíkà máa àrùsánì náà ní إلا قال مصرفونا إنا وجدنا آباءنا على إنا وإنا على آثارهم مقتدون ìtúnnà bẹ̀ wọ́n lò fún ìlànà tí ọ̀dá ẹwà lọ wo Suratul Anbiya àyà 92 ọwà gbọ́ pé ọwá dá níbẹ̀ ni ọlọ́wọ́ bá sọ pé inna hadhihi ummatukum ummatan wahida inna hadhihi ummatukum ummatan wahida táàlì ní ọlọ́wọ́ ọba wa ana rabbukum fa'budu Suratul Mu'minun àyà 52 tún bá bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọba sọ pé wa inna hadhihi ummatukum ummatan وأنا ربكم فاتقوا آه، إليهم بعني أتمتما أمة والذكر بعد أمة ها؟ والذكر بعد أمة أها من الآيات نعم. والتوراة أنا أنا أنبئكم أنا أنبئكم بتأويله فارسلوني فارسلوني أنا أنبئكم فيه تصدير بأنا فيه تصدير بأنا ثم ثم من alif alif eh, min unabbi'ukum min unabbi'ukum eh rí pé nǹkan méjì ni wọ́n papọ̀ nbi eh, eh, àwọn pronoun tí en lè lò fún en tí ń sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n lò ana ó tún wá lò alif tí máa ń sọ tá fi máa ń sọ̀rọ̀ ní bi fi'l mudari unabbi'ukum hmm, hmm. kò sọ pé nunabbi'ukum unabbi'ukum èmi na ni màá fún yín ní information pa ala tí kíni ṣe la yẹn ni pé eh

ó fi pọ́n rẹ̀ lè náà ló sọ pé a náà ó nàbí òkun tí a sọ ń bẹ̀ náà nù àzọ́fà nábà ilá nàfsí wọ́n lọ sọ fún òun fún wa ní òun túnmà àlà fún wa kì í dẹ́ tó ní máa ń túnmà àlà wà lámì sẹ́mì bísí yusuf albatta kò tí ẹ̀ dárúkọ anábì yusuf àtọ́ níbẹ̀rẹ̀ eléyìí ọ̀tún yẹ ká máa mọ̀ yí pé ọkùnrin ìfẹ́ràn tí wọ́n sáré òun náà opportunity rẹ o ẹ bá ní kí ibi tí ẹgbẹ́ rẹ bá ti ń là àwọn náà fẹ́ là ní o ló fi rárá ọ yára kíp ànábì Yusuf ọ kíp ẹ̀ silent ọ dẹwọ́ gbò ọ̀dárúkọ rẹ̀ ó sì fi gbogbo ìtumọ̀ àlàsọ́dọ̀ ara rẹ̀ tí yìí. annahu ala yaqinin bi anna Yusuf bari'un fi في, في علم التعبير لأنه لأنه تفجر بطلب الإنسان أحسن تبارك الله فيك آه واني أورتني أنا أنبئكم بتأويله ẹrú ọba àyìn mẹ́sẹ̀njẹ̀ ọba ó fi gbogbo ẹnu sọ pé màá túmọ̀ àlà fún yín hmm. ẹ̀yin náà sínú òkìtẹ́ ìbá sọ fún ọba pé màá gbé wá hmm. tó ọba rí gbé wá mọ́ àbùkù kan ọ̀nù hmm. wọ́n ní kí lọ́wọ́ àfà tó fi gbé yàrá ìtọ́dún kan máa wájú ọba wọn ló ń fi yá pé òkè gbé mi ní Yusufu yẹn o kò sálà tẹ́ gbé díwájú ẹ̀ síse kíni tí ò ní tó fún yín wọ́n ó fi ń yí wa gbọ́ kọ̀ǹfàmù òpò tọ́lọ́ ń fún ànábì wa Yusuf alayhi salatu wa salam. anna saqi yutabiru amra Yusuf fi sijin sirran hatta alima annahu ma wọ́n ní ọ̀rọ̀ tí ẹni yìí sọ pé ana onabi kọ́mpútà wíìlì èmi ni màá túmọ̀ àlà fún yín tí ń sọ fọ́ba yẹn wọ́n tó fi rinlẹ̀ fún ayé pé ẹni tí ń pọnmi ọtí fọ́ba tí ń pọnmi fọ́ba yìí tí ń bomi fọ́ba yìí ó dájú pé ńgbà tó wà ní palace ọ̀rẹ́bẹ̀ ni pé ó ní àwọn information kọ̀ọ̀kan lọ́wọ́ hmm. kì í sí wọ́n gbàgbé tí ń jẹ́ Yusuf ọmọ ẹni tí ń jẹ́ Yusuf ṣùgbọ́n gbàgbé pé Yusuf sọ fún mi pé rántí mi lọ́dọ̀ kíni o lọ́dọ̀ ọba ni wọ́n ní mọ́nítọ̀ Yusuf pé sí Yusuf sáà ń bẹ́ẹ̀ sí nǹkan kan pa sí ń bẹ láàyè ẹni tí ọba jẹ́ pọ́ bá dá dúdú báyìí nábì Yusuf ń bẹ láàyè ni kò ní sọ fún ọba yìí pé ànàwò náà bí òkun bìtà wílì ẹran mi jáde àwọn ajẹ́pọ̀ ti mọ ibi tí ń lọ kó tó di pé ọ̀tọ̀rọ̀ yìí pé ẹjẹ́ kí ń lọ kí n lọ sọ́dọ̀ ẹni tí mo fẹ́ lọ mọ̀túnmọ̀ àlà lọ́dọ̀ rẹ̀ hàn. fi ìṣùgbọ́n mọ́dìhì mi hàmì nígbà yìí. ẹ ọ ní tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé mẹ́sẹ̀njà yìí ọmọ fẹ́ràn kọ́ máa jíṣẹ́ oníṣẹ́ o mm-hmm. kí la wíjà pé mm-hmm. ni wọ́n náà fi sórí ire tiẹ̀ mm-hmm. ọ wá tiẹ̀ lé dárúkọ ń ana ọ̀tọ́ ní una ana ati una lọ papo ìjú kana o tí ẹ pé una bí òkun lásán o ní ana una o to kọ̀nfà mọ́ ẹ̀ pé ni o èmi máa túmọ̀ aláyàn fun èmi ni máa gbá ó sì lọ náà ó kú mú na àláwálé náà padà ti pé bóyá ọlọ́mọ ànábì yìí fún wa pé fún ọ ọmọ <laughs> gba wale. ó fi wá fi ọwá gba iyì oníyì hmm. Al-Qur'an lè sọ pé ká máa jẹ́ kí wọ́n máa fi sí oníṣẹ́yìn wà mọ́ hmm. Surat Al-Imran àyà 188 wọ́n tó ń fi sí oníṣẹ́yìn jẹ́sẹ́ oníṣẹ́ ọjọ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ Kùránì má lè rí sí pé má jìyà ọlọ́run ló sì sọ̀rọ̀ ń bẹ̀ pé ẹ jẹ́ sí géyà ó tó lójú ó tìyìn láyé gan ẹ̀ tún wá lọ pa ojú tì ńlá lálùkì àmà dákun iṣẹ́ tì bá ṣiṣẹ́ ti ẹ má ṣàfihàn ẹ̀ sọ́wọ́ ara rẹ̀ àwọn èèyàn ń gbé kọ́pì ìwé tí èèyàn bá kọ yóò sì lọ korúkọ ẹ̀sẹ̀ yẹn àwọn èèyàn ń gbé tíra tí èèyàn kọ yóò sì lẹ ọkọ ẹ̀ mọ́ lára àwọn èèyàn ń lẹ ọkọ wọn mọ́ kí ó tí ọkọ̀ ń kí ó rí láyé àwọn alákọ́ lágbájá bàbá rẹ̀ ló sì kọ ẹ̀ kí láàkàn wọ́n bẹ̀rùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o èpè ń bẹ́m̀bẹ̀ fún yín iṣẹ́ tó bá ti ní ọmọ ní ọmọ níwọ̀n àbára àti mọ̀má pèsè oníṣẹ́ sára rẹ̀ ọlọ́sàálẹ̀ mọ́rán náírà 188 ọlọ́wọ́ bá sọ ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب الله أكبر ìkòránì òní máa sọ pé wọ́n wá fún kí wọ́n fún pépà kò máa lọ tíra àti wẹ̀yẹ̀ tíra kí ni aláròyìn in tó kù ó ti dé ọgbẹ̀ ẹ̀wọ̀n hmm. àwọn òní sọ fún ìgbà tí wọ́n lọ lójú ọ̀nà o ọmọ kankanlé kan o ẹ̀yìnkan o mọ́tò ọpẹ́ ìtọ́ka àpẹẹlẹ̀ léhun kòránì èròjọ́ hmm. nígbà tó wá dẹ́wọ̀n ń tọ́ ṣẹlẹ̀ náà láàmà gbọ́lọ́la ọlọ́run sọ àjọ̀lá lọ wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh